They're going to get the biggest collaboration in the country. Oh. They say Bob Mali. They say Bob Mali, The Bob Marley collaboration no go. Oh, ah, in the country, in the country, here. No, no, they, they say they say biggest collaboration in the country, in Bob Marley. I lie. In the country, here. So, so oh, you, don't know the race now. For Mali. you, you, you, doctor, you know the race. Na Bob Marley collaboration. in the country, they say Bob Mali be the biggest artist. Na Stone Boy. Biggest artist. Na Stone Boy, swear una fit two by two only go only dey there for adi cd i no sure. ah no be album top e dey so much dey the album top. Eh? okay you dey support curiosity wey wey one but i mean me dey i go choose i go choose sean paul i think i go choose sean paul i think sean paul is better. yeah yeah sean paul is way better. i think sean paul is better. So they all they confirm say Shatawale have the biggest collaboration in the country now. Yes, yeah, yeah, sure. Shatawale, no one is Yeah, hands down. Hands down. Like, bro, who are you to argue with? Followed by Black Sheriff. They win. Ojo, Ọdún Àdúrà sì ní ojúmọ́. Burna Boy is the greatest musician Has currently now in Africa. So, so it's like um, um, Gofi Rita. So that why they have the biggest in the world. And we, we, we, we, we, that's why we have the biggest in Africa. So, that's the way to get best on Burna Boy. Oh, you know the matter. We raise on that. Oh, then times is know that no no. know Oh, so when the men are boy so. You know blows, so we close. You know blows you what? Please close, please close. Hi, welcome to the seamless Podcast. Uh, we are, we are about to talk about collaboration. That's why I was just collaborations. Because um, within the this guy was saying that Ghanaians, the only thing they do is say, "Head eh, eh, them back, head I get them." Say the only thing. Eh, I get them too. I get it. Ultimately, if you like, get it. So, edit. Okay. And I'm saying, like, think of beef, beef. What do they do for the country is like, just beef. But I know, we don't do collaboration. that boy when I'm using people, we do it. Yeah, I'm not saying enter beef before, sir. Beef has somebody before. Yeah. Okay. Who does somebody before? Who? Hmm. You know. Mm. But make no mind now. It's not one beef somebody, but you know how. Somebody no mind now. But you know, you carry, you know, you carry somebody come. you do no carry am like you you you you you do one Ghana artist wey like you do have two one Ghana artist wey you dey for one room wey call them inside two one Ghana artist wey dey inside Where like dem dey pay me just like how But that time but that time but that time dem not. dem then pass dem pass sakwa dem make pass sakwa yẹ Oh yeah. ah we put am safe like with uh, this building what is that creamy and I last alasmi creamy and I that guy na here. onísàkọlẹ̀ yẹ pínpínpínpínpín. ẹ ń kírìmì nù jẹ jẹ jẹ jẹ ẹ kírìmì nù. bá o. if you kírìmì in song wey dem dem remix mr drew. the guy wey the guy wey say dem still in song give. kel song. kel song ah all american. kel song ata ni ẹni èso yìí náà ọba kel song switch ati the way the way you dey sing. wo n so like ati mr drew dem pẹtẹ dem dem alẹ wo bi dey sing. labẹ alamu ha wo bi dey sing that your son hit before am your son hit eh, okay, okay yeah so this guy come hit before um, LM come hit before am but but as along the road I mean you said you come take ten household bill that's why we hit him like and then he he still take but of the so the same way go to um, Edem Edem yeah so uh, about uh, uh according to him sake of Ghana we dey beef too much that's why we like no go fit do anything before out, out, out there. I mean, that's, that, that is a, we talk on before. Yeah, we talk on before. We talk on before. Like, I mean, division, yeah. yeah, sure. So now I want, I want blend them because we talk about two things. So I want maybe, maybe then I'm going to talk about that. Now you talk about, see, the fan base to, like, think of one, say families, then two, um, this thing, the, the, the beef and things like that. In what, in what, with the fan base, the beef now will affect the fan base. But you obviously, in what, like, in what they talk to you, I don't. was the previous the previous podcast, yeah. like the collaboration, the big man, yeah. and all that kind of thing. I, I don't know which one is going to come up before. I mean, I mean, we have done we have done both the collaboration and also the the, the family. Yeah, yeah, yeah. that's what I'm saying. So it's like Big Man Sam, Big Man Sam, boss. It's just, it's just everybody get ego. The thing is, the thing is, nobody wants to come to anybody. Then somebody you can't talk say, oh, hey, like you do say like this boy said, then you can't beg me. We are we are feature for a tractor, so no. you're my small boy. If one person go fit do that thing wey be scatter. if me do am. ọ̀nà bí ẹsẹ̀ mi if me do am. if me do am. the the album dey come out if me play that. if me this boy sabi come and they are give i write this thing give i say they are farming gn cci. the the album no the album no the album wey <laughs> like if me record the whole thing <laughs> if me master am. speaking speaking of which. one man one <laughs> one star. you you get sense pass emoji. speaking of which speaking of which you say bringing that about two thousand naira say kwame eugene give. Uh, Sakure hate like almost every artist yeah, yeah, yeah, almost every artist yeah, yeah, yeah, he write songs he do beats for them yeah, yeah, yeah. he he do direct their music yeah, videos and things yeah, honestly honestly I'll, that was I'll, his prime no no no no the, the thing is I'll now. say this I'll say this here I'll say this here first I don't the root opener then I know the break am like honestly I, I know they lis ten wait wait how many I know they lis ten to song no relax relax me I know they like am still I know they like am na you true no me still I know all those things I know those stuff. But, but, but choose a logo like that. Like this, I don't like it. That was one. day, the one day, I did class man. I did class man with the DJ. Yeah. Why did come and say? I just come and say, why you put this in? They can shout. and he say, my brother tell me say, DJ, DJ the only Ghana artist the ever see say you play instruments before. All of them they shout. They be like, they be like. Oh, ah, okay. Ah, ah, ah he did play instrument. He did play. Akwaba dey do. Akwaba dey do. More than they do. Shatawale dey. Shatawale dey. Shatawale dey drama. Many times dey drama. America dey play xylophone saf. You sure? Ah, no be lie. America wey gbọ́ okonka. <laughs> like more of like more of them omo the people dem like dem more dem beats dem things more than the people. you know the only piano wey sawa dey use o the American dey use everything like dem dey use everything. Let's. no me the American dey me the American dey i dey see am as FL studio FL studio is sound engineer o. Oh. I don't know whether he know he know this because I never I, never said he played before. You know, see, you see, no, the thing, see, the thing, him the thing so, the thing is so, in the in the in the thing Bella, in the Bella, Let thing is so, the thing is so. This is this is my argument they come from. This is my argument they come from. You see, unlike if some if some international artists they go perform, some of them sometimes they perform plus guitars, mm-hmm. they perform plus piano, they perform plus drums, whatever, whatever. And I've seen again artists perform plus instruments before. Maybe type of songs, type of songs. example, um, this guy, the field, what we need. uh, eh, family that mean feel say but all all the legends uh, like wey dey come local they, they, they, they, they use that thing that that their aunty dey dey dey all those people dey do that thing i know say you you you love the pain so you love the pain Yes. so the the king prince of high life the king of high life wey wey what somebody dey do right now the somebody kind of uh, the life of the, the life do now if they lean from the the jamaican village that was the people life for them you no you no get like beef if you get they get beef plus sugar no way go go play beat o dem go bring somebody wey go play play the instrumental dem thing then dem go do am live so like so much we use that limit now so e be the same thing. But I mean, my, my, my mom is saying that then I'll be waiting. But as my bro told me that, then I still believe. Until recently, I see all this like he wrote this song for this person. Oh, that one, yeah, that one. Yeah. I'm going to you. Oh. I'm like, it do give give it to Peter. It give do and catch him. It do give um, Sarkodie. It do give Sarkodie. It do give. This video inside. you do give me the ogbanga ogbanga no you do give eh, people basically like everyone in the industry you do give owó èmi na ọmú dọ̀s ibi fẹ́ sẹ́ ibi ibi ìwé mi fábíyé wọ́n ti ibi ìwé bí àwọn fábíyé wọ́n ibi ìwé bí àwọn fábíyé wọ́n ibi ìwé bí àwọn. oh make i remember like oh kwelu jẹ ilu plenty o ilu plenty as in kasi for me like me me i no i no like like the type of the type of song that be o me hala family i no like. Look, know, me, say, me, you know, the highlight, me, I dey like the, this mama be happy music. the one wey dey count the one wey dey count dey give me no. no oh, i mean i mean how many you dey do. yeah yeah the the the ones the in songs those in taiwo songs i do that the ones i dey like the highlight one in the same thing. No one i don't i don fuck with those ones like i can't be. no say but we wan push it back first we we like na na na make like i won't make you comot for that side because i no dey see am you do that thing make we go there the afrobeat sef make we go do because you know go fit do more of afrobeat than what you dey So, Minister, Minister, as, as you talk about collaboration, Minister, he get the most collaboration from Ghana here. If you were give more bodies give any, any person here, but like, like, that's why you go do that thing. But why is that? why you want make everybody collabos. That's why. Well, that's why you go play. Well, yeah, you go to me. That's why you want make go collabos. That's why. We put it, we pound it in like ọbẹ bẹrẹ nu wa se àwọn ọbẹ yẹn lójú. ọ̀nẹ́sọ̀rọ̀ bẹrẹ bẹrẹ nu wa se dáadáa wọn bẹrẹ nu wa se. then he be new wey oni no say na no no say wale tube i talk about dem ah young prime okay wey i dey don see to ebi wey gbam dem hit i lost it. i don see him wey say ebi saa ni yun bi na ọdi gidi mu yẹ. yeah yeah ebi now. no dem dem do to first one be i forget ehiti ehiti chair yeah, you Nobody here. He dey like if he hit like. Ewu like if he if he writer then since. If he hit monster. No honestly like now now for the realize I realize say the guy be. Oh, that boy he go MTN hit maker. If he hit machine. If he hit machine. Like if I say yeah, you be. Charlie I fit be rapper. <laughs> He go MTN hit maker when he hit hit. Maybe the most medical bar. No, no, no, no. Eh, who did that sound from bar? Who the most medical bar? Who did that sound? Eh, bar with primo da. I'm the most medical player. Eh, eh, Serious, even though we start there, even though guess uh, this boy manifest and Eminem them and brain, so you no go feel right. Give this bar. Hit maker, big hit. Nah, nah. Yeah, yeah. If this guy bar, we be Eminem there too. Your bar, low key bar. Thank you. What you doing? You, I'm not your green. <laughs> <laughs> <laughs> you didn't have experience before you go be back. Nah, I don't want you. have inside context. Someone's only for inside for explaining. Yeah, inside for give This is before you understand. Oh my goodness. Ah, it's the collaborations. Collaborations there. And I, when I when I put it before, phone on the the playground, that's why we still do what we do. As as you know, you know, when I get this thing or something, you will help some like scratch your back, you know, scratch your back. Yeah. That's what collaborations basically yeah. like. put on, make put on. But for Ghana here, though. Mm. Oh, if, if, if, you go the US there, like, they don't do like collaboration, let's switch, you know. Like, they go do, then go share the money. I say that thing. You go share, you go share. Make this canoe. I say for the for you say you say for the US, most most rappers they gangs inside, like yeah, be blossom and be But I see some blood and they want some top. Ah. Then they out. Don't Then, But I get people. for that. I get you. I mean, talk to you. Make make a feature with them. Make a video with them. But now, for that, we are already they show that they they do like collaboration and like like. There's, only one I own. So no, that's why I'm more than I'm not one right here. Like Sabo, them then, then, I think Sabo, medical, then, this, because them are different songs. Yeah, yeah, yeah, yeah. That, that one. If that one has it hard, you can't I know the proper thing. I think that's Like, then share, then, like, wait, that's another song to be musical. everybody giving be like yeah, ni yes the best to come be the some kind of something else you just start you just start say so when it come to bank what about that uh, that thing na you say like make make them avoid the the the, the fan base thing crowd make them avoid that for the system system is as suppose to as a fan base as a fan base as a fan base there no go fit no go fit void am change na okoso okoso bafem like okoso bafem ah some people go feel some people pass and happy wey dem go come join together put money together say we dey wan support this person ah, whatever you do if something you don hear this thing before you no know it yeah you hear them in this thing you know be so you know be fan base ah no abi dem eh, no go so i feel who yan sa dem na you be small right you understand say like if dem feel if dem feel no be a favour you ah that's why you go talk say You no good but you no be you alone kwamidi say you no good family kwamidi calm down i think family kwamidi was the same person who kiri too calm down wey na everybody come talk say be like dem make say entertainment o dem or wetin put something for number one side say this thing no good that family thing no good. abi then he has been there before so he go fit understand. wey yeah yeah wey wey na i dey to lis that to the talk eh, nm to the talk me back me i dey say am if person no dey go your way ah wey like you no you no get that enough family dem go support you ah that value that how you go talk say. the thing is the fan base thing e go fit be. if e be like dem no wait pay somewhere somewhere you go feel the the this thing and you go you go talk say. Yeah, the farm the farm business the farm the farm business very simple the more loose you are the less you get yeah, the less yeah, you get farm business yeah, exactly. the, hard, more hardworking you are the more farm business you get if you dey feed your farm they go make noise about you. the proof be say if you ready wey black sheriff come you know gidi gidi na all papa the fans now i talk say like you go you go dey gather them o oh. so the thing be say you go fit gather them uh, if he is like. Uh, he concern the music industry for some time yeah. then you go fit build them very strong that that is how you go fit build them if you you start dey build them now you go understand where they low that is that is what the guy do that guy wey akpala john kwesata eh, that is what kwesata be wey abo wey the guy no dey bad we don like am like who no dey love kwesata everybody love kwesata but rade no like e dey make like the fan base na omo tete like rade wey go move to blackberry if blackberry too fok up ah, then like i feel like some some people are and some they get some loamy mood deal. These are what you carry the person good at. They will follow the best like um, They won't be the, they come be the person in their own family. Then the person will stop it. It will be so. Like, Ghana has our entertainment system very shit. We don't really get better, better entertainment, right? We don't really get, like, something we, hey, this person be goat at whatever you do. Like, you about, we get, okay, like, video no, cam, video cam, video cam. That's why I say, if, if they come out, I'm ah, not, let me look at, hey, this guy, they come. That's why we go to real with the real. No, he was on his way to being good. Uh, so, he was on his way. So, he was on his way to being good. So, we get that support. We get that support. Same goal. He's slack. Same goes to this guy too. That's him too. I do even everybody give that that that, that whole thing. So they but if you flop I mean I'm good for that <laughs> so I don't want that guy for flop. Nah. He doesn't he doesn't have to. He doesn't have to. But Charlie Ghana they're gonna regret regret too much. We don't get any better comedian. I act all the shit you comot for there. you get any better promotion. wey fẹ́ bí like let's be honest like let's let's be honest who could pick one entertainment side and compete against the world. It not be easy. Only e be the top ten top twenty seven no go be inside. no no dey inside. sports. top top five hundred. sports. top five hundred ga wan memu. football sef football sef we declare a football nation sef. comedy. what. Uh, rapper self rapper self and your rapper self. rapper go rapper go rapper go somebody come talk with me we dey police the quantity but no the quality. every true every true rapper is omodo ọsùn. we get plenty rappers we get plenty rappers but nothing. but that's where you have to watch out of amadu that guy can sing and rap you don't be right you don't you don't be you dey get. maybe make make i surprise like take some money from all this. no ah no you dey get my ideas wakas i no fit talk anyhow. ah you no go fit say i dey talk anyhow why you hammer dem there any hammer promote na let promote na best wrapper. no no he's the best wrapper in the country now the amount of thing. It's a better person. So yeah. So when he be you if you in some way they play like they play the number one song the country now. It's balance. So that is song. Yeah. yeah. When he is the top player, the best rapper. So the best rapper no. Eh. Come ten singer. So he they dominate for in rap side no. When it has to dominate for the singing side no. So that why you talk and say you like. Charlie, what's up? Hey, it be like it be like it be like when a man go take money. Oh. <laughs> Shut up, like that. I won't take money? Because this guy from Washington is doing here. I don't promote that one. 30 seconds, and let's get the talent. 30 seconds, Hey, let's 30 minutes, watch it time, and let's walk us out. Watch it time, and rap. time, just like you know, finish. Like, you see the move. I'm sure, I'm sure I have two more. Or single rapping, they are boom, two. That's how I'm Wait, wait, let me have ball. But you carry ball. You carry ball. Wait, you will be hard ball. I, I, I, I still have ball from Dax. And I think it's about worldwide. be out to you. This boy never the follow correct rappers. Never the follow correct rappers. Never the follow correct rappers. But anyway, that would be different conversation. Different conversation. So the collaboration collaboration is there. It will long. For Ghana, it will long. Even internally, say, we don't do any better collaborations make you know where internal you know, go talk am internal. that way that way internal. yeah you say internal. one will be I don't say internally stuff like make you oh can I say eh, external make external no calm your head. ah like this yeah exactly exactly. We know where we dey now we dey go since that. but omo for elsewhere dem no reach anywhere. inside elsewhere no better no better collaboration. so extend the regard and we go we, we go eat the music like that or. this is that why like medical yabo no how to put sakode everybody talk say talent this this this collab was was very hard. everybody talk about am he said something like this but otu the otu origin wey no forget o we no go fill am today we no go fail am tomorrow we we no go fill am in the next day. abi me i talk to you say e no go happen by the way if you no happy if sago no fit do this na abi me i talk to you i i give sago the five years. e be sheriff If if e be sheriff for force dem. o sẹ́yìn dẹ̀ wey do We do all that until we come. kún o. e be sheriff for force dem dis time e go far give because challenge mini ata I can honestly, I just, I'm just like, if if you talk Ghana, somebody will look what country is that? I don't fit, I don't fit talk. Yeah. Oh, we have the best no, country in the world. Peaceful country No, peaceful country. Yeah, in Africa, in Africa. I, bro, like that's what you get. Peaceful country. Oh, look at SMC. Peaceful country. What you get? Like, but, you know, say like, Kwesata was there. Like where this guy is now. Kwesata, I'm Kata, Kwesata, Covid, Tina, Italy, and live video, like videos they come out and things. That is a, that is a, like, be like, it be like the group pass Kwesata. Because I mean, he won something. No, I, I, I, person win something. I, I, no, Akoseta no win, but like, no so then, but the hype you get for them, yeah. they get high pass. If them no win, they get high pass. Somebody will win. Yeah. When we need, but like then, then you big. Hey, hey, hey! Everybody is asking. That guy. By that time, it's not SS1, SS1 and need. Did you wait for life. I don't know. Go through! I'm going to say, I don't know. Go through! <laughs> Oh, wow! You don't go listen to Besiata wey go go lis ten. because that time that time that time dey supply me like. ah wey o go tiẹ o ṣe bẹyà dáàbò tiẹ wọn. wey like ah go dey tell them that as na na petrol na ẹ kọsùn as na ẹ kọsùn tètè. o go tiẹ den time you no lis ten gbèsè ata wey go lis ten. so so like like i dey na presenter e be in france dey be na na we can grow but. yeyin na like where where where dey. <laughs> so that that that the whole thing go happen like if you for you for group as your artist your your artist for no left you na you left you. Alawa me dey am peace. Why we go come? They will come back. If the camp goes and some be say like you want, you want make make we drop am. Where where the fans in the ball? They say why you go busy this thing? For no reason because they come you know <laughs> you don't know what you do for riding. But if Alawa can't busy this person. Just drop the thing. drop the thing and then go. Gbogbo akwa ẹ̀ náà I want to. Ah, no, no, no. You like, people are just like, I'm not great. people are just like this kind of But you don't know. You don't know what to do. You don't know what to do. Because seriously, seriously, we a joke plus everything. But while in case, as we talk, I'm bipolar. While in case, you go deep into am, you go be some mental shit. Like, no, no, no. I don't go like Africa with a joke plus mental health. We, we figure it cool. Mm. Everybody figure like, I be strong, I be strong. That one let me One way or the other, you know. Maybe you bi o so maybe because after him low key go dey no know things wey dey go through dem things wey e for chop small dem settle matter but obi bẹ́ẹ̀ náà sẹ́ni wọ́n ẹ̀ dẹ̀ àwọn kan dey media kan insult for eji yé o bẹ tọ́kì náà wá tọ́ But this is is this I something happen to you la calm like even if you no go fit put everything down sef calm talk. at least talk something about am then you go know say. because that dey how techno technology o. if you techno right if dem wan dey song wey dey do no dey sake of you to expect more from artist work now they know say you get throat cancer yeah, so no one knows say you go be sing that that be all so as they come me, you like let that thing far away so you get you get one million views like you know we survive in trouble yeah. as they come talk you hear some before yeah, because like was like oh, I'm getting with time that was even, with that set eh, even with that set even with that set you say I don't like some I, I don't I don't remember of those foreign artists Lil TJ or something like that then then she was also something, but we know that we was to we was to I as he was to bed, we write some song about what the good through at that point in time. If you know if you can't do I safe, at least reason for me for music inside. Yeah. Tell us maybe sometimes they go through some struggle, maybe for a family inside, make people know like yeah. this and this be what's up like put them in a very lyrical way. No, oh, make, make people listen to them. It'd be very, very simple thing. But on artists there, lack of creativity. G form. most of na eh ne shi ne eh, we na actually we na actually this na big man say kidi idea mamu but kidi that kidi na o kidi kidi the thing is wo oh, how the kidi in in things that dey and say they get cancer for them see because we come look some person say oh you do your your health and this thing that be oh there you go but what people they talk dey lie people go know say okay you know, you know dey feel oh, but they dey deny the thing say you war oh, they do this thing they do this thing oh, But if you release some nobody no nobody really talk about. You don't know what they want. <laughs> like you don't know what they want. They release. No, but like you don't know where they go anyway. Yeah. Outside the iron now. But have uh, um, you already you do not know the this kind of guy? Yeah, you do ask my head say empathy. Yeah. Oh, oh, no, the empathy, the, the collaboration, collaboration. That's what just for promote and then things but late dem still dey late. dem no dey dem dey. but kwame ji read that book all under anpa. so maybe or maybe empower violence. because that's what i hear like but, dem dem talk say e be collaboration blame eh, dem eh, empower wey. the way dem empower wey e be true you go fit collaboration because all the empower dem are signing dem lose dem lose i think dem lose e be together na ah, that that the song that be uh, that say the newest song. Yeah. wey if you wan i no check like i get i get notification at the same time last year the same cover wey bin title dot uh, joe boy pick same cover but i think the title be different so i think dem just dem just am catch up on it. joe boy sef. it too dey that dem. Yeah. no but he still dey reason. him. yeah there's that was only reason <laughs> me me me dey like when they come to that we now know no like afrobeat so that's why i dey answer that i do am like so. So me Kizano Kizano Lenteno I don't know the difference I'm not gonna lie you I don't know the difference honestly, honestly, I know the difference. Honestly, the boys, the, the boys, the boys are know the difference. The Joe boy, the fire boy. Okay, Omale, I know the difference. Omale is the depressed, the depressed lover. Oh yeah, yeah, yeah. yeah depression, depression lover. But fire boy, fire boy, Joe boy. Them boys, boys. boys. They be one. They Kizana they talking about one. Kizana. No, no, I don't see the difference. Omape. That that how is your move how do they don't know they don't really know how to the person feel how to in the. I feel like I feel like I feel, I feel, I feel like everybody happen for Nigeria somebody come they do some one formula they work and they ask ah you no fit do that same thing yeah, yeah, yeah. so you go feed do what be the guy name Boy? your name be joe boy. <laughs> <laughs> Fireboy. Your name is Joeboy. Joeboy is your Fireboy. I don't. Okay, what? Like. No, I'm sorry, but I said Joeboy. Your name is Joeboy. So your name is Joeboy. Fire. You'll you'll be fire. You'll be fire boy. They need to release same style. Make you no change up. They need to release put inside. Well, I, I don't know what's enough. If if if, if Joeboy retired, then Fireboy would take over. If be so no. Tell me. So say the vibe no go end like the, the, the, there wasn't the, the, the, the, wasn't the fans they get constant music from both ends. then, then they get some some guy do too. I think uh, I don't know if you know that guy. His name is Noliski. Then this guy, uh, Oni, uh, only we we are para. Uh, Olam Olam dia para. The uh, Oye Vision. Oye Vision twenty twenty. Olam dia para. Eyi la, eyi bella bella sumula there are those two boys because they come out from eh, inside you know they come up to one that go one go one you inside you be like they dey one artist from my inside you know like zero dem that guy they like one combine. ebi so bella di ala ola mi. that was that mm, that's how you talk to you like no no ami alebi like that that guy dey finish gala wey you go back. Yeah, yeah, he just also one. Yeah, also one. Like, if I if I be so irate, we just started, then we get somebody to call him stubborn willing. <laughs> then wele. Ẹ kọ wele la. Satana le sọmọ wele. Ẹ ẹ bi kẹ. Yunifọlọ bi a la la tẹ san ala la tẹ san. Yunifọlọ bi a la la tẹ san. Bi a la ala la tẹ san bẹẹ la. Just like ali command the two the the two houses like that la. As in ali command the. <laughs> Why you no work for them? Why why why why you no work for Ghana here? last time last time dem dey one man go collaborate at the war wey they can get in in in in, in photocopy for there. tẹ̀bálẹ̀ no bẹ̀rẹ̀ sí ọ̀sẹ̀ tẹ̀bálẹ̀ ìbò bí nìkan ṣe bí o. làlùkà ló kàlẹ̀ fọ́nrẹ́ báyìí mú èfù look at like igbo vex na they wan make we copy somebody name give somebody make it to do the same thing after he apanta apanta akwarege sapa and friends eh the americans na apanta sef their boss we we we look alike na fa wey the man is na o o wa there robert robert robert <laughs> uh-huh. robert like you kind of sing like him promise. <laughs> ẹ̀rọ náà kò ká sing like ibi mm. fami ibi go sing ala ìjọba ti bọ̀ ala ìjọba wura ala ìyàwó tututututututu. wọ́n bá blow dem kind of go international dem kind of go international e say for here. ẹ dẹ kanu go make funny pass. ẹ <laughs> eh, go make ready. Eh, that be why that be why honestly i dey see no i dey like no listen i dey like. I dey like kind look at like e wan dat go funny pass. I dey like like medical like medical like what clinic you guys will be klinik clinical clinical it's happening there come let me say it again like. It will be simple. It will be simple. Oh, Charlie. That no scenario aspect. There is a competition to make time. So everybody, everybody not saying if I release music. No, oh, but it is so. This look like them come on. No, we don't have Then, then no. The materials is the match. I think the materials. matter is one. We know we love that list. Yeah, exactly. If over, everything for over, then the peace go come. Then you see that we dey get constant. Hey, oh. That's what I know today, we shall, we shall, we shall. But don't forget to stream medical sample. What you guys are doing? I don't like it. I don't like what you guys are doing. I don't know what's in that one. Why actually nice I won't like this, No one, Medical next time, No. know, include but I for but my, what do you think about Kwame Jinyo? Kwame Jinyo. I, I, I, I look feel listen. Me, I look feel listen. I listen. I listen like about five songs. So from there, I judge the rest. <laughs> so what say no, no. say that now. no like i go to where i see the banner for like i no know if we hmm. test seven that side dey go. Mm. Hey, eh, no, eh, like they say slave ways no go lis ten to this one so i say oh then yeah you be here there the thing we see, the thing we see, you you you me i be see am one artist you be afrobeat artist but you won't prove say you be sẹ́mà rápò ọ̀hún ni mo ò hùn. you oh, oh. wan prove say you be highlight. rápò dà bọ̀ ń tọ̀ bọ̀. you do the thing more of more for highlight wey the thing me I like her life so I listen me I listen one man then me dey. And then after then they say ah new back home do big it. <laughs> But all that I listen am because I be like medical yen dey after the following day or yen dey like well or something like that or you reason you go medical like something like that. Medical related. I listen I listen listen to medical in one one you know they come as suggestion but like I no go feel it. So I just I just I just do the whole thing. Sorry. Then as of course she moves I also very easy about me. I figure like you know, something giddy giddy. No, most of them they only they are living in Bangkok. I'm going to shame back. Why go shame inside? Why go shame? I don't know. If if they, if they go, they go keep inside that. Only they go hey, we don't need to hey. This if I bring up hey, everybody go down. Hey, they they why they why they they want inside? They will bring like nobody. Wabo wabo fiesta. It's anything. We say no. It's okay. But what did they do? there? I know like American Yabon for stream that one. Ah, everybody talk about that one, but they don't want stream that one. American Yabon for top charge like this. No, you are serious. You are serious. I know. American next time, Fabian Kuambra like bank black as be be. bẹ́ẹ̀ yìí. Ní mo bẹ jí sika Kuambra. Nẹ́jú sika yẹn. Sika yẹn sika. Nẹ́jú sika wà ní wọlé. Bẹ́ẹ̀ bá bá. There was an Afro Afro Jama the Afro Jama. Yeah, people do an Afro Jama for. Afro Jama for now. Where I go stream out for you. Where I go stream out for you. For now, I go vote. Oh. Afro Jama. close to, close to, So with that being said, um, follow us on audio man, Spotify, on um, Apple Podcast, every cast. Sir, and also don't forget on, to like and subscribe. Don't forget to like and subscribe. Put your hand up on the subscribe button. Make sure you hit the notification bell, and then leave your comments down the section below. We'll see you guys next week. Peace and love. Rastafari, don't give me the fried rice.